lẹ́yìn tí adáwọ̀fẹ́ fún ọmọ ìṣe ọ̀sọ̀lọ́pù fún annabawa musamman sallallahu alayhi wa sallam المبعوث رحمة للعالمين الذي سيرم الله سبحانه وتعالى به في كل مجال àti ẹgbẹ̀kọ́ ìtàláyé kí àṣọ́látò náà mọ́ bá wọn ará ilé ẹ̀nẹ́bí àti àwọn ṣàkàrọ̀. àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam títí wọ́n sì máa fi ọjọ́ ìjọ́gbò ìtìwárù. ààrẹ náà a túra wa wáyé àwọn ọmọ ìyá wa dáadáa lábẹ́ ọ̀pẹ́lá Muslim students ní tí a máa ń sábà ṣe ní wọ́n gbé pé MSSN Muslim Student Society of Nigeria ti ìlú ìlàwọ̀ ìrìn kúrò àti sáàkì sí orúkọ yẹn ti látara ọ̀dà tó ń bọ̀. À ń pè ní orí àtòlú ìrìn àwọn àti ọ̀rá tó ń jù ìrìn tọ̀ alhamdulillah àwọn ọlọ́wọ́ sọ̀hánà wọ̀tàhálà àwọn àti gbòkè láti lè gbẹ́lẹ̀ ìsinmi ẹ̀yìn náà jihadi náà ni ọlọ́mọta àgbálẹ̀ ìlọ oníkàlùkù wa àrùkọ àwọn àlùfáà tí wọ́n ti wá síwájú wa láti wá táwa lẹ́kọ̀ọ́ láàyè yìí ọlọ́mọta àwọn àtàkàlùkù náà ló tún wọlé èyí táwa ní mọ̀ sọ yìí àtàwọn àlùfáà tó ń gbọmọ wá lẹ́yìn ọlọ́mọta àtàkàlùkù wa náà sọ náà àwa kí gbogbo wa pátápátá àpapọ̀ àwọn oníkí gbogbo àwa tá a lọ wa ní ó dàbí pé àwa ọ̀dọ́ ara wa ni wá alhamdulillah ọlọ́mọta àtẹ̀mí tí ń sọ àti gbogbo àwa náà ọlọ́mọṣà tàwa lápá tí ó bá wá tàwa lápá ọlọ́mọṣà tàwa lápá dáadáa lórí àtàmọ́sọ̀kò tẹ̀kítà àbùsọ́nà aláfáàdé sàrẹ̀kẹ̀lẹ̀ ìmọ̀ àkọsí kí gbogbo àwọn àlùfáà tí àjọ ìgbéra náà ọlọ́mọṣà tàwa kálukú wa ní ẹ̀sùn lórí kí àkókò mọ́pọ̀ ká sì mọ́ lórí àsìkò jùlọ a máa ń lo àsìkò jùlọ wọ́n ní àwa kí bára wa sọ̀rọ̀ lónìí òun náà ni àwa táǹpì ní aṣọ́rọ́ọ̀tò sáà aṣọ́rọ́ọ̀tò sáà kíparí ayé ó dájú ẹni ó parẹ́ ó dájú pé ayé ń gbópin nǹkan àwọn ìfà àwọn ará ní àwa sọ̀rọ̀ ní lórí òun náà ni pé báyé bá parẹ́ báyé bá lọ sópin kí láwọn àpẹẹrẹ tààmà rí kí ni àwọn ashraf kí ni àwọn alamat kí ni àwọn mọ̀kọ̀dìmáàt àwọn nǹkan tí ó mọ̀ dàbí nǹkan tààmà rí tí ó mọ̀ jẹ́ sáyìn fún pé á àsìkò tí wọ́n rí àsìkò náà ti mọ̀ ọ̀rọ̀ tí ọlọ́wọ́ ọba òṣọ́ta lórí òṣọ́ ọlọ́ta olóògbé pẹ̀lú wa jáde ọ̀rọ̀ ìfẹ́ inú àfá àti bá ń jáde lẹ́kọ̀ọ́ òní mọ́ ń tàbákò rẹ̀ ọlọ́dàkù ọ̀rọ̀ wá wọ́n ti lọ́rọ̀ tẹ̀lú àti ó jẹ́ pé gbogbo tábà mọ́ sọ ọlọ́sùn ààrùn lọ́ta ààrà kó sàánú wa kó lè ṣe dédé kọ́ọ̀lọ́ wà kó ṣe dédé kọ́ọ̀lọ́ rasúlù kó lè ṣe dédé kọ́ọ̀lọ́ عليه قال متى يوم شيء كثيرا وعليكم السلام ورحمة الله مرحبا أهلا وسهلا مرحبا àpẹẹrẹ pálíkì yá máa èèmọ̀ síwájú ká tó máa lọ lọ kí àwọn tí wọ́n mú àkọlé yìí àgbogbo ẹni tọ́nà bá ṣe pé òun ló fún wa ní mọ̀ràn pé àkọlé yìí ká wá sí scott àwọn kalẹ̀kalẹ̀ ń tàbí àfẹ́ni láti gbọ́nà mọ́ta bá wa sọmọ́ lẹ́kùn lórí. Àwa náà tán wá sọ jẹ́ sí tópìkì náà fún ẹ̀yọ́ ọmọ ìyá ó yóò dá níbi kọbítì kan tí wọ́n kọ̀ọ̀kọ́ tó mú ẹ̀dọ́ oníkùnrin tó bá jù sọ́ ní kọbítì yìí. Àwa náà ká tó wá ẹ̀ bírèjì ẹ̀ pé ó dá ẹjá jù sọ́ sí rẹ gbogbo wa náà gbọ́nà ọ̀gọ́ sọmọ́ lẹ́kùn lórí. Àwa tán wá ní àwa sọ àti gbogbo àwa táàdó gbọ́nà ọ̀gọ́ sọmọ́ lẹ́kùn lórí. ni pé táà fi ń sọ̀rọ̀ ìwẹ̀yìn onífẹ́lú àwọn àlámọ̀ rí nínú àlámọ̀ lọ́rọ̀ ìsìn wa nínú àwọn ọ̀rọ̀ Islam tí ogun ń jà lágbàáyé lónìí o ní àwọn àlámọ̀ rí nípa aṣọ́rọ̀kù sáà nípa pé àwọn àpẹẹrẹ àìsíwámọ̀ tí wọ́n rí wọn àwọn èèyàn fi ń takò lónìí wọn kódá ẹmọ́jì orí àrílẹ́nu ń jọ́tẹ̀ bá rí mùsùlùmí ọmọ ìyá wa táàjọ́ ìlàrá ìlàrá ìlàrá Muhammadun Rasulullah tó ló sọ pé kí ní já ṣọ́ọ̀bù sáà ìdílé òmìnira sí pé irú àwọn ọ̀rọ̀ tó bá wá rí báyìí ó pàtàkì ká mọ iye nàlẹ́ ìfọ́ra wa pàtàkì jùlọ ọ̀rọ̀ tábẹ́ dìskọ́tì in tó lọ rèé so mọ́ nínú ìsúrì tí ó lágbára kọjá ń tá a wá lè mọ́ rí táwọn èèyàn tó mọ́ wá tákù lágbàáyé lòdì ó wá fà wá ní pé àtúnwárí láwùjọ tiwa náà ó lè tún ba nínú jẹ́ pópò láwùjọ wá Nàìjíríà nìkan àtúnwárí tí jọmọ yóò bá tó náà wá tó wá jẹun tó yóò tán tí wọ́n wá dẹ́kùdẹ́kù káàkiri èyí gbígbà tí wọ́n wá dẹ́kùdẹ́kù káàkiri rú ẹ̀ àti láwọn tí wọ́n ń sọ bí kú lè sọ́ra láyé lè mú pé kò sí sí ìjà ìṣẹ́lá tó káà ipò tí ń fi ń jẹ́ pé kí nìkan làtẹ̀lẹ̀ àìdíyàmọ̀ kódà àti láwọn tí wọ́n ti ń dọ́gbọ́n pọ̀ bọ́jà pé àìdíyàmọ̀ táwọn wí ìgbọ̀n tọ́jọ́ kan mẹ́ tí ń jẹ́ ọjọ́ àìdíyàmọ̀ tó ń gbé sọ́pọ̀lọ́ jẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n sì mọ́ ń takò àwọn ìsẹ́tọ́ mú sábà lò pọ̀ àmọ́ iṣẹ́ méjì náà lè ríṣẹ́ wọn wọ́n bá fún wọ́n kàn jẹ́ sí láàká ìwọ̀n wọ́n bá jẹ́ sí láàká ìwọ̀n ó wà rí pé a kì ní ìtakò láàká ìwọ̀n sì takò ní látara bẹ́ẹ̀ kò ṣe ṣe jẹ́ àwọn ẹ̀kẹ́ ń bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀dá nígbà ní pé tako pé kò ṣe ṣe jẹ́ lọ́wọ́ ìyá náà wà níbi takò tẹ́rẹ́ ó wá ní òun tọ̀jẹ́ kájọ gbé sí láàká ìwọ̀n làkàkà ìrẹ̀ sí ń kárí ìtọ̀jú ọ̀mọ̀ olùwọ́n tọ̀jẹ́ kájọ gbé sí láàká ìwọ̀n yẹn jọ nígbà tẹ́ bá sọ pé ayé parẹ́ ayé bá wá parẹ́ o àwọn ọmọ ní ọ̀wá kù pé mo ti náà oye jẹ́ ìṣe kí ní ìtako ó tako látàrí ayélujára ìjẹ́ fún tẹ́sán tó rọ́rọ̀ tó yanjú ni ìdílé ló fi jẹ́ sí pé tọ́pìkì tí wọ́n kó wa yìí kó pàtàkì ìjẹ́lẹ̀ ìjọba táwọn èèyàn tó mọ́ nílò lónìí láti ti bí tako àwọn àlámọ̀rí ọ̀rọ̀ tá a jẹ́ discourse yìí táńtò àwọn aṣọ́rọ́kù sáà táńtò ní àwọn àlàmáàtì yẹ́mẹ̀lẹ́sẹ̀ àwọn àlàmáàtì sáà àwọn mọ̀kàndínláàtì sáà مقدمات يوم القيامة أنت أجيب بطن مرلو àwọn ọmọ ibi tàbí òfin ọgbà látà ń bẹ́mí àwọn àrípa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ la pẹ̀lú yàrí oníkàwé ìwọ̀n pẹ́ pé sáyẹ̀nsì wọlé ó wà níjọ kí ní yìí kò ṣe púrùbù sáyé fífíkálì àtàràpọ̀tẹ̀ láti púrùbù yìí lọ ààrẹ ìtẹ́wọ́gbà ó ti wọ́n tapò ǹjẹ́ kí ló dé lórí pé sáyẹ̀nsì ògbọ́wọ́ ti náà ni ọlọ́mọta sàánú wa ìdí ni àkọlé ta wá gbéyẹ̀wò rí àkọlé náà ó ta púpọ̀ ó sì dùn púpọ̀ àwọn alágbẹ̀rẹ̀ ọba sùhánà wọ́ta ara ẹ̀ àṣọyé ọlọ́pọ̀tà pẹ̀lú ọ̀fún wa ó jẹ́ káwọn ó lè sọ ó lè yí jẹ̀ náà àwọn abẹ́lọ́ àti àwọn ọkùnrin wa àti àwọn obìnrin wa náà táwọn àlàyé tá padà mọ́ ṣe àwọn tí bẹ́ẹ̀ mọ́ jọ káwọn èèyàn sọ pó tako láàkà ìtàwọn ó jẹ́ jẹ́ ká máa mẹ́rù balẹ̀ àmọ́nù táwọn kọ́lẹ̀ tó yẹ̀wò ní pé báwo ló ṣe important local pẹ̀lú ọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ ní tó ṣe important ní pé ọ̀rọ̀ tá ń gbé yẹ̀wò yìí in tó

alábìlẹ̀ àrímọ́nù bílá lọ́lẹ́lẹ́ ìkẹ́sì lẹ́yẹ̀ká nígbàgbọ́ sí ọ̀rọ̀ látún nígbàgbọ́ sí àwọn màláíkà tí nígbàgbọ́ sí màláíkà lọ́rọ̀ àṣọ́sù sáà àṣọ́mọ́ láà ó lórígun mélòó orígun méjì wà rúsùlì ká nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run sọ́rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ní àṣọ́sù sáà àṣọ́mọ́ kálà wà kútùbí ká nígbàgbọ́ sí àwọn tíra àti ọlọ́run wọn tó ní ọ̀rọ̀ àṣọ́rọ̀ sọ àṣọ́mọ́ láà wọ́n ni bọ́ọ̀lù mi lọ kọ́dà kájíbà kó ti kádàrá ó yìí ní ọ̀ṣọ́rẹ̀ ó jẹ́ kádàrá dáadáa ó jábú tó ní àṣọ́rọ̀ sọ àṣọ́mọ́ lẹ́yìnlá ìkẹfà wá ní pé alìmán ìyàwó mẹ́lẹ̀ ìyàmà kájíbà gbọ́ tó tó kan ní gbogbo ọmọ àti ìdógúró níwájú ọlọ́run bá wa ṣàrọ̀ alùkùránì náà dẹ̀ já mọ̀ fún súnmọ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní suratu Muhammad aya 18 ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní fahal yanzuruna illa as-sa'a an ta'tiyahum baghtatan faqad jaa'a ashraquha ọlọ́ni jẹ́ ìdánrẹ́ tí tó ní pé láti tí agbọ́dọ̀ ní tọ́jọ́ náà kàn dé mi ọlọ́ni pàpàdìjá aṣọ́ràkùnhà ọlọ́ni jọ kí òpin ayé yẹn bá máa dé àwọn àpẹẹrẹ táà gbọ́dọ̀ rí gbogbo ẹ̀ lẹ́sìn lọ gbogbo ara yìí ọlọ́pọ̀ta fún adé àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ilé ìjẹ́ ká lè máa mọ̀ pé ọ̀rọ̀ tá dẹ́ discourse yìí ó wà very very important ó jẹ́ pàtàkì sẹ́gbàgbọ́ yẹn nítorí pé níjọ́ sí ìgbàgbọ́ tó láì ṣe ọmọ wa níjọ́ tó bá ti bẹ̀rẹ̀ ìjẹ́ wa olóńbẹ̀rẹ̀ yìí níjọ́ tí ìṣẹ́ bá kọjá ìyanu wa níjọ́ tí ò bá ti dúró yọ ọba sáré wọ́n dáadáa bó ti rẹ́kọ́ dúró àìjẹ́ wa òun náà ni ò tí gbogbo lórí jẹ́ sí pé ó pàtàkì láàgbó àgbọ́yé nípa ọ̀rọ̀ tí wọ́n ní ká wá gbéyẹ̀wò yìí eléyìí tí ọ̀rọ̀ bá jẹ́ discourse yìí tó ṣe wà important onígbọ́lọ̀wọ̀ bá sánú rẹ̀ta àrígbẹ́mù ní kún tóbi aléìràhmatulá àwọn náà sọ̀rọ̀ kan ní ojúra àwọn àtẹ̀síkẹ́rọ̀ ti di àwárí mọ́rùta wà òmúrin àṣírà àwọn náà wà fáà mọ́ sọ̀rọ̀ kan wọ́n wà fáà ní wọn hikma min takudimin ashirafin wàdàdára ti náà sàárẹ̀ha wọ́n

kó ní lálùkú ilé tòkè mà ẹni bá ń ṣe ọlọ́run kó mà fún àìsíwá mà ti súnmọ́ kó mà rẹ̀ túbá ẹni tí ṣe dìná kó mà rẹ̀ túbá ẹni tó ní boyfriend tó ní girlfriend kó mà rẹ̀ túbá nígbà tó náà bá ti gbọ́ àwọn sáyìn tó náà wá wo rẹ̀ tó náà wá wọlé ayé tó náà wá àwọn èèyàn torí pé àwọn àpẹẹrẹ táàlẹ́bì ti sọ over 1400 years ago táwọn rí àwọn àpẹẹrẹ yẹn nísìn a lè mọ́ sọ fún ẹni yẹn pé kò tẹ́sàrò kó sì kò túnbà lọ́sọ́rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n bákan náà lára tí ó tún jẹ́ kó ṣe ní pé yóò lè jẹ́ kẹ́ni náà tún lè múra láti lè mójútó ẹ̀sìn ọlọ́run ọba ju gẹ́gẹ́ bí ó ti ṣe sí ọlọ́ pàtàkì àwọn ọ̀rọ̀ta bẹ́ discourse ní àwọn ìkankan bẹ tó gbọdọ̀ bí sí wa lára nígbàtà bá pọ̀tọ́ lọ́nà mi ilẹ̀ orí pòkè gbàṣẹ́ ní káàkiri wá pàṣẹ ẹjọ́ mú nàìjíríà ẹ̀rùn wá wáyọ ẹgbẹ́ bí ń wọ̀ àlẹ́bẹ̀ ẹ̀yíká alárẹ́jọ́ oríjẹ́sù ó ń padà bọ̀ ẹ̀yìnkọ̀ báyìí ó jẹ́ ṣẹlẹ̀ àmọ́nà onísúnmọ́ ilẹ̀ mọ́ ìgbàtẹ́wà ká gbogbo ẹlẹ̀ kí làwọn abẹ́ ẹgbẹ́ mẹ́ ẹ̀fà nìfẹ́ mọ̀ rẹ̀ bẹ̀ àwọn afáàtúwà gbé ẹ̀wò pé ọ̀rọ̀ tá a bẹ́ gbé ẹ̀wò yìí ó gbọ́dọ̀ ní tó máa bí fún wa lára oníkálukú wa mọ́jẹ̀ gbọ́dọ̀ lọ fi bí ẹmọ́ yìí wa ìfọ́lọ̀ ta fẹ́ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ bí nǹkan tá a fẹ́ sọ ẹ̀ ó gbọ́dọ̀ bí sí wa lára ìjọ tí ò bá ti bí sí wa lára tí ò bá ti bí jẹ́mi náà lára a jẹ́ pé ìfẹ́ mùsùlùmí wa ó wà fún sẹ́lẹ̀mù nìyẹn a jẹ́ pa kàn gbọ́rọ̀ yìí lásán ni kò ṣe wá láǹfààní nìyẹn abẹ́rẹ́ ọ̀rọ̀ hàn wọ́ta ààrẹ kọ́lọ̀ mọ́ta àbẹ́ kò ṣe wá láǹfààní àkọ́kọ́ nínú tọ́rọ̀ ya bí sí wa lára nígbà bá bá ṣàlàyé rẹ̀ lọ ó náà ní kíkún ti ìmá níbi láì bá ààrẹ wàrà sóòrè ó ní bí ìgbàgbọ́ wa ta ní tí ọlọ́wọ́ wa subhanahu wa Muhammad sallallahu alaihi wasallam ìgbàgbọ́ yẹn wa lórí ọlọ́wọ́ ta lẹ́bí a tún wá tó fún ló sí kí ló fà á ó ní nígbà tá bá Akọ́pàdébù wa Mohammed Olúwàṣọ́lá, ó ní ìjọba ìmọ̀ṣẹ́lẹ̀, ó bá 1,400 years ago, awájé ní, awárí tó ń ṣẹlẹ̀ láàrin wa. Ìbá kódà a máa sọ àwọn àpẹẹrẹ bí ìtọ́nà púpà wá láàrin. Abẹ́lẹ́já àkọ́kọ́lá àpẹẹrẹ tọ́rẹ̀ sọ ìkáà kúrò ti ṣẹlẹ̀ tó ní ìtòkùn. Abẹ́lẹ́já àkọ́kọ́lá àpẹẹrẹ tọ́rẹ̀ ó dáwọn ti ṣẹlẹ̀ tẹ́mi lé ní ẹlẹ́ni. Abẹ́lẹ́já àkọ́kọ́lá àpẹẹrẹ tí wọ́n sọ̀rọ̀ ìbá kò lè ṣe fún mọ́ṣẹ̀lẹ̀ káwọn èèyàn tẹ́mi lọ́dẹ̀ mọ́rin. Ọlọ́mọ́sá kàánú ìkọ̀kọ̀ wa. Elé túnmọ̀ sí pé nǹkan yìí

ó ni tàkíkù ìbáàrù bí yóò rí láàrin ó ní kí ìgbàgbọ́ ọ̀rọ̀ àti ọjọ́ ìkìyà mọ̀ tí a bá jẹ ẹ̀fẹ́ mọ́ ní dáùsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí a bá ti kó gbogbo àwọn sáyìn lọ́nà nẹ́bí ti sọ over 1400 years ago táwọn ará wọn yìí tó ti ṣẹlẹ̀ tàbí wọ́n gbọ́ àwọn àmì ìjọba ti yúre sí a gbogbo àwọn ọgbẹ́ ah, ọjọ́ àlìkìyàmọ̀ tí wọ́n ló ń bọ̀ yìí ọjọ́ yìí ò kí ṣe ọdún kékeré ọjọ́ àlìkìyàmọ̀ tí wọ́n ló ń bọ̀ yìí ọjọ́ yẹn tí a dúkọ́ ń bọ̀ ẹni tó mú tú àlùmọ̀lọ́jáwọ́ ẹni tó ti ẹlòmí ìbẹ̀ láàrin wa bá ṣe wà lábẹ́ òǹbẹ̀rẹ̀ láàrin ọjọ́ ìta tó wà ìlú láti mọ̀ lórí brọ́dà wọ́n tó kọrẹ ní muslim kò tún sì mọ̀ lóbìnrin tó dùn àmàlé títà tó lọ lọ ṣìgá tó lọ ń kírun òun náà tó lọ́pọ̀ lè ta sáré tó ń fún àwọn ní àwọn méjèèjì kan tí ẹmọ pé méjèèjì wọn lè ẹ máa bá wọn kan tí òun ẹmọ bá ń bẹ. àwọn ọ̀rọ̀ yìí nígbà tá a bá gbọ́ ajẹ́kọ́níkálukú lè mọ̀ pé àwọn nǹkan wo lòun gbọdọ̀ lọ táwọn jẹ ọlọ́sùn ẹlẹ́ẹ̀kẹta lára tí ìjọ ìmá títí wa lára ó dàbí kíkún ìmán gílùgbé ìròyìn tí ọlọ́run ọba bí ròyìn àwọn ẹni rẹ̀ ọlọ́run ọba bí ròyìn àwọn ẹni ọlọ́run ipé wọn mọ nígbàgbọ́ sí nǹkan tó ju wọn rí àyàdí ilẹ̀ ìwòmìnúnà gílùgbé tọ́lọ́run ọba pẹ àwọn olùgbàgbọ́ òdodo atúmarí kí ní iná tó kọ́ lọ́pọ̀ ìgbẹ́ pé ń jọ́nà táàjọ́bí Ànábì ní sọ ni ojú àwọn tàbí òtò ó jẹ ìṣẹ̀lẹ̀. Àwọn náà ní wá wọn gbọ́ ní tí ò ní ṣojú wa, a gbọ́dọ̀ sọ ní pé kò tí ṣojú wa, a gbọ́dọ̀ sọ ní pé bóyá àbọ́pọlọ wa wọ́rù nǹkan míì nípa ẹ̀, àwọn gbọ́dọ̀ gbà pé Mùsùlùmí rẹ̀ ni. Bákan náà, nínú àwọn nǹkan tí ọ̀rọ̀ lábẹ́ dìskọ́tì tó máa bí sí wa lára, tó dẹ̀ gbọ́dọ̀ bí sí wa lára, ó náà ni tàbí ìbáà bí lòbú wa ti nàbí nínú Muhammad sallallahu alaihi wasallam. Ìgbàgbọ́ wa dáadáa nẹ́bùwà Muhammad gbọ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ikọ́ jíjẹ́ àdínábí ni ìgbàgbọ́ yẹn ma tún wá ní rùsúrù ìgbàgbọ́ yóò tún wá rí jíjẹ́ òkú dáadáa a tún wá lè gbà pé á àdínábíwà Muhammad òjíṣẹ́ ọlọ́run marhaba ni tọ́yẹ̀ ìgbàgbọ́ látàlẹ́wà Muhammadu aláàrùsọ̀lọ́ ìgbàgbọ́ yóò tún wá lékún ju bó ṣe lékún lọ ìgbàgbọ́ ìyá tún wá dúró ju bó ṣe dúró lọ nítorí nígbà tàbá rí sọ́rọ̀ tàlẹ́wà Muhammadu sọ over 1400 years ago tààràwọ̀ ìgbó ti ṣẹlẹ̀ tààwọn míì tó sì ṣẹlẹ̀ tààwọn míì tó sì máa mọ́ ṣẹlẹ̀ ajẹ́pá lè gbà pé ajẹ́pá nẹ́gbà Muhammad yìí òjíṣẹ́ Ọlọ́run ìyẹ́rọ̀pá tànẹ́gbà Muhammad tó anábì ni umirtu an uqatila an-nas anábì ni wọ́n pa mí láṣẹ ipé kí ma báwọn èèyàn fa ọ̀rọ̀ ìmọ́ni kí ma báwọn èèyàn jà lórí pé kí wọ́n ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba ìgbà ìjà ìmọ̀ ọba wọn jà hatta yashhadu an la ilaha illallah títí tí wọ́n fi lè jẹ́ wípé òṣèlú tó yẹ kájẹ́ sí ìwúlò lòlò lẹ́yìn bẹ́ẹ̀ wà yóò omi lórí wọ́n sì wá nígbà tó sí wábí máa ṣe ìjú rí kí wá sí mi nìkan àwọn nǹkan tí mo tún mú wá náà wà nígbàgbọ́ sí. pàdínà fáàrù dáàrí alábìrì tó wájú wájú ẹlẹ́ tán nígbàgbọ́ tí mo mú wágbọ́ asọ̀nà mi wọ́n lẹ̀ àyàfi pẹ̀lú ètò bá jẹ́ ẹ̀tọ́ tí islam láti bí mọ́ tẹ̀jẹ wọn lẹ́rọ̀ wàṣìkáàrí wọn máa lọ́wà ìṣirò wọn ìtì ìbẹ̀ ní ọ̀rọ̀ lọ. ilé ìtumọ̀ tí pàwọn tàbí pọ̀lú àwọn tàà lórí ìdẹ́ sọ fún wáyé àwọn tí pé ojú àwọn tàbí tàà lórí ìsọ fún lọ́nà ojú wo tó ní wọ́n ti mú gbàgbọ́ sí àwọn tí pé ìmí ìpadà ṣẹlẹ̀ lójú ọjọ́ àwọn sọ ara nínú tábà mẹ́ta àwọn bí ìṣẹlẹ̀ èmi àti iye ó ti ṣẹlẹ̀ ó ti kọjá àwọn àti láti gbọ́ǹpa ẹ̀ àbá àti rí àwọn bí ìgbẹ́ ojú tiwa yìí náà

qala rasul ìlànà kí ọlọ́run ọba sọ ìlànà kí ànẹ́gbà Muhammad sọ ìlànà báwọn tàbí ànẹ́bì ọ̀nàwó làwọn àgbà tí tẹ̀lọ́rọ̀ ọlọ́run ọ̀nàwó lọ́ta nígbà tí tẹ̀lọ́rọ̀ ànẹ́bì tọ́lọ̀wọ̀ ọba bí lè mọ́ wá sọ pé wà fún lọ́wọ́ adamwa olùsọ́sìnà ọlọ́run ní gbogbo àwọn tàbí àwọn ni mo ti ṣàdéwọ̀n ìjọ́mẹ̀kún àwọn amọ́sọ́lì ìgbésí ayé wọn àmọ̀ sọ́dí ìlànà wọn tí wọ́n fi ń tẹ̀lé Al-Qur'an ìlànà wọn tí wọ́n fi ń tẹ̀lé àgbẹ̀wà Muhammadu lọ́àtọ̀lá àmọ̀ wá tẹ̀lé àwọn tàbá tí wọ́n ń gbìyànjú rú lànà yìí ọ̀rọ̀ ta fẹ́ dìskọ́sì ó ma tún wá fi ẹsẹ̀ wa múlẹ̀ dáadáa yá àgbẹ̀wà tó sọ ilé yìí táàdẹ̀ rí bẹ́ẹ̀ tó tún sọ ilé yìí tẹ́ bá ti máa retí ẹ̀ àwọn ònípò lójú ọ̀nà náà mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sáàrẹ̀ wọ́ta àti òní àti ọlọ́mọdé ọ̀tẹ̀ wa kò lójú ọ̀nà وزيادة اليقين وزيادة الإيمان سؤال جزي من واتون يكون يولي ìgbàgbọ́ wa ma tún lékún ní ìrọ̀lẹ́ látara tí ń gbà ta bá kún ẹ̀kọ́ nípa àwọn kọta lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam tí àjọ́lẹ̀ ìwọ̀n wa fún wa. bákanáà lára ń tàmà àti lára ń tí ọ̀rọ̀ ta jẹ́ discourse tó gbọdọ̀ bí tí wa lára onána ni musara'a ila tawba wal inaba ila Allah ta'ala onígbé oníkàlùkù wọn pàtàkì táwà náà rí táwọn ọ̀fẹ́ lórí ṣẹlẹ̀ táwọn retí àwọn àmì ìtorí ṣẹlẹ̀ ajẹ́pẹ́ni tó bá ti nínú ẹ̀ṣẹ̀ nínú wa káwọn lọ wọ́n sì ọmọ tí wọ́n tún wọ́n mú wá sílé tí ó lọ́gbà àwọn aláwàjá àbá àkọ́kọ́ tó àtúnrọ́lì ìjọ sí pé ayé mọ̀ tí wọ́n àti tàbá ń gbọ́lú ẹ̀ agbọ̀dọ̀mọ́ṣe táwọn àbí kí ó lè mú yẹ̀ tó kẹ́kọ̀ọ́ pa Islam kó tó wá máa ṣe yàwó yàwó kó náà mọ̀ tọ́ ìgbó lórí kó náà mọ̀ sẹ́ndì fíṣò lórí ipé bí ìlú ọwọ́ fún ilẹ̀ yẹ́ kó lè bá àdúgbò ẹgbẹ́ pẹ̀lú ẹ̀ àwọn àwọn akẹ́kọ̀ọ́ àwọn náà lápọ̀ ní ìdí ìjọba ẹ̀ ẹ̀mí àwọn ọmọkúmu ìfíkúfé táwọn èèyàn àwọ̀ fóhùn àwọn fi ń kílẹ̀ mú pé àwọn ti di big big boy ó tó ń fi ẹlẹ́yìn náà ní mọ̀ tí ṣaláńgá oní náà ní mọ̀ tí ogbẹ́ aláàrẹ ń pa kẹ́míkàpọ̀ ní student ẹgbà ẹ̀yọ ọmọ tí student náà lè jẹmọ́ aláàrẹ ẹgbà kìláàmù alẹ́ iṣẹ́ yà ilé ìyapa tí lọ́wọ́ sáré wọ́ta tó yẹ ká gbòòrò so bára sí kìíní ìmá kọ́ wa ó ní kí ogbẹ́ tó bá ti jẹ́ jíjẹ́ ẹ̀ṣẹ̀ nínú wa nígbà táwọn ní wá bẹ̀rẹ̀ sí wípé ọlọ́rọ̀ bá wí abẹ̀rẹ̀ sí wípé ọlọ́rọ̀ wa Muhammad sọ àwọn ajẹ́ ìgbó ti ń ṣẹlẹ̀ oníkálukú lè dọ̀dọ̀ rẹ̀ mọ́ pé báwo lòó ṣe máa túbá

ó ẹ̀rù kọ́lẹ́jì wa lórí alìṣẹ́hádù fìlàmàlì sáàlẹ̀ nígbà tí wọ́n múra dáadáa lórí àwọn ṣe olóore wà ákùnrin àtìbáàrí nẹ́jà àwọn nǹkan tó lè làwá pò níbi àwọn ìjìyà yìí àtùwà mọ̀ mójútó àwọn nǹkan náà kọ́nà wọn láàárọ̀ wọ́ta ààrá abẹ́ kí ó mọ́já ìwà ti gbóngẹ́ a máa àtíìfù níbi ọ̀rọ̀ yìí ó pọ̀ àmọ́ ẹ jẹ́ kí wákàn wọ́n ra dàgbò bẹ́ẹ̀ nítorí ọjọ́ ọlọ́mọ ọlọ́run àwọn àpẹẹrẹ àti ìyáwọ̀n àwọn onímọ̀ tí wọ́n bá jẹ́ fún wọn máa ń sábà fún ìtí ọ̀nà méjì ọ̀nà mélòó la péjọ ọ̀nà méjì àwọn àṣírá tó sáà àwọn àlàmá wọn a ń pè àwọn kan ní àlàmá tó sọ̀rọ̀ àlàmá tó àṣọ́rá ìṣòro ìyẹn ni pé àwọn time of the last hour táàrù sọ ẹ̀ àwọn ọ̀tọ́ wà nínú ẹ̀ àwọn àfá wa classify wọn sí pé táìmì ni wọ́n lòótọ́ àmọ́ àwọn táìmì kéèkéèké oníwọ̀ àwọn táìmì rẹ̀ àwọn tẹ́sùn láwọn kéèkéèké yìí náà àwọn ọ̀tọ́lá ńlá ni ó àwọn àjálùgbà ńlá ni ó àbọ́dá tó jẹ́ pẹ̀lú jọ́jẹ́ àjálùgbà ti jura wọn lọ ìfọ́padà ti kí ni ẹ̀jọ̀ wọn yóò ti kékeré kò sí bí kìí ti tóbi tó níjọba bá ti rí tó tóbi jù lọ èyí tó tóbi bẹ́rẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ kíbi lọ́mọ wájú yóò sì kékeré àwọn àlàmọ́tìdáwì àwọn àfáwà pè kan ní àlàmọ́tún àṣọ́gbọ̀rọ̀ èyàn ni pé àwọn àpẹẹrẹ àìkìyàmọ̀ tó jẹ́ àwọn tó ṣe pé ńlá ńlá làwọn yìí àwọn èèyàn tóbi dé bí pé wọ́n sì ń gbé àwọn alákọ̀ọ́kọ́ ní ibi tí wọ́n tóbi dé àwọn ìṣẹ̀lẹ̀ ní tó dẹ̀ máa ṣẹlẹ̀ kò dẹ̀ sí ibi tó ti dé ṣẹlẹ̀ yá jọba àtàlù sùnmí wọ́yá máa ṣàwọn ṣàbá kò sí ibi tí ó ti ṣẹlẹ̀ inú ayé ta wà yìí náà orí ayé yìí náà ni a ṣẹlẹ̀ sí orí àwọn èèyàn náà lẹ́nu ló ṣẹlẹ̀ sí ọlọ́pọ̀ àwọn ìkẹ́ méjèèjì rí ìfihàn lápọ̀pọ̀ tí lápẹ̀lẹ̀ ẹ̀sùn àwọn èèyàn sọ̀rọ̀ alàmátú àtúgbọ̀rọ̀ ìkẹ́ láàkẹ́ ìjì lápẹ̀ alàmátú àtúgbọ̀rọ̀ tẹwàrí alàmátú súgbọ̀rọ̀ afúnmàwá pín òun náà sí méjì méjì wo lábẹ́ pẹ́ sí هنا العلامات الصغرى التي قد ظهرت وانقضت قد ظهرت وماذا وانقضت قلنا àwọn sáìnì tó ṣe pé ó ti wáyé ayé àti ìrí pé á ah, sáìnì pé àlìkíámọ̀ ní gbọ̀dẹ̀ ní ìrìn wọ́nkọ̀bọ̀ ó lẹ̀ ti lọ ó ti lọ dé ní kéèkì tó ti lọ dé kò ní padà wáyé ayé ó ti ṣẹlẹ̀ ìran alákọ̀ọ́kọ́ ni ìran aláàjẹ́gù ó ní aláàmẹ́kùn lẹ́tí kọ́dí bá rọ̀t áwọ́ tẹ́bí àrùmọ́gá bí wà wọ́n lọ́pùtán kọ̀dí ó láwọn àmì tó ṣe pé àwọn àpẹẹrẹ rẹ̀ á ti ń báyìí ó

agbìyànjú láti ṣe àwọn àlàyé náà àpẹẹrẹ láti àrùn bọ̀ aláàrùn àkọ́kọ́ nígbà àwọn ìpẹta mọ́ ń mọ̀ pé àpẹẹrẹ pálìsì àmọ̀ ti ń bọ̀ láàgbọ̀lẹ̀ gbọ́dọ̀ mọ́ kà gẹ́gẹ́ bí káàlìsì àmọ̀ ti dé kèé ṣe nǹkan tí èmi àti ìyá tó sọ́pọ̀lọ wa tá a bá ti wá tó sọ́pọ̀lọ bí a ń torí pọ́pọ̀lọ tí wá kàkó àpẹẹrẹ ìwé ìsọ̀rọ̀ mọ́ṣẹlẹ̀ àpẹẹrẹ àìsí àmọ̀ ìmúlọ́dírẹ̀

nínú ẹlẹ́ẹ̀kejì dáfẹ́ pàkíyèsí ara wa onígbé tààrẹ sọ̀rọ̀ ń pàdé ìyàmọ̀ láàrin ní bá wá rí àpẹẹrẹ tán ó ní àkókò rẹ̀ mọ́ níbẹ̀ wàlẹ̀ ásìrì ni wàlẹ̀ ásìrì ìṣàrẹ̀ tẹwọ́ tó ń tún wàlẹ̀ ásìrì wàlẹ̀ ásìrì iná lè ń sáyẹ̀ lábí kòtò ilẹ̀ lẹ́bínà ámẹ́nu wà ámìnú sọ́rì hàt wàtàwásọ̀ bí hàk wàtàwásọ̀ ìsọ̀ ọlọ́rọ̀

ló kó sínú iná ìgbára láti kóso láti pàdánù náà iná ìgbára láti kóso ìlà ẹ̀lẹ́dínà àmàlù káàrẹ́ ní ọgbọ́n dáyé láti pàdánù ìsà àdẹ́sọ̀rọ̀ iná ìgbára láti kóso iná ìlẹ́dínà àmàlù wà ní ìsọ̀rẹ̀ àti وتواصل بالحق وتواصل الصبر لأن من موسى والعصر إن الإنسان لفي خسر سؤال يجب أدرس في أجل kápàtó ìdára wa sórí tó ní gbèrè tàbá ti ń kó àwọn àpẹẹrẹ tàbá wá rí àwọn sáìnì yẹn ẹ má jẹ́ ká mọ́ fi áyà wà láàṣẹ láti lè mọ́ fi kọ́ ní báyìí ìṣẹ̀lẹ̀ yẹn eré náà ojújá àkíyèsí tí a gbọ́dọ̀ pé ara wa bákan náà nínú tá gbọ́dọ̀ wá mọ́ bẹ̀rẹ̀ sí mọ́ sọ òun náà ni pé tí a bá ti pín àwọn àlàmọ́sù tàbí sọ àfikọ́dá àlàmọ́sù sọ́gbọ̀rọ̀ àti àlàmọ́sù alẹ́gbọ́gbọ̀rọ̀ àtúwápẹ́ àlàmọ́tù sódọ̀ sí mẹ́lò méjì a ní kan àlàmọ́tù lẹ́tì kọ̀dìdọ́ àrọ̀ wà máa rá wà ń kọ̀rọ̀ àwọn àmì tó ti wáyé tó dẹ̀ṣẹ́ gínú ó ti lọ Ọlọ́run fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba

àkọ́kọ́ àpẹẹrẹ sáyẹ̀nsì àmọ̀ sí gbọ́ ẹ̀ àkọ́kọ́ sign of the last hour tá àkọ́kọ́ máa rí lórí ilẹ̀ o ni bí ìtàkùn nàbí yẹna Muhammadin sallallahu alaihi wasallam ṣẹ́rí ìgbéǹde tọ́rọ wọn bá gbé ànẹ́bí dìde sáìn ní tí ayé ti parẹ́ sáìn ní paríkì àmà ti bẹ̀rẹ̀ dé kí ló fà oníkàwà ànẹ́bí ọlọ́run tí wọ́n ti lọ ó

nínú àwọn sàhábí annabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní ra'aytu rasulullah sallallahu alaihi wasallam ó ní bora annabi jordan ibi agbawa kan ó ní sami'tu an-nabiyya sallallahu alaihi wasallam ó ní gbogbo ta annabi sọ ó ní tó wá annabi ó ní annabi jọ tó rí qala bi isba'ihi hakada ó ní annabi fi ìka rẹ̀ méjèèjì annabi fi bá àwọn sọ̀rọ̀ jọ náà bi lùwúsọ ó ló fi ìka tó annabi lójọ náà wọ́n lẹ́sí àti nǹkan tó mọ́ ń tẹ̀lé àtàpàpò nípa ni, olèlè ẹni pé ànábì mú ìka méjèèjì ó di sọ̀rọ̀ kí lọ́rọ̀ tá ànábì sọ ó lànábì ní bùrìdìtú wàsáà kàhàdẹ́yìn bùrìdìtú wàsáà kàhàdẹ́yìn ó lànábì ní wọ́n gbé mi dìde o gbígbé mi dìde lọ́ sì gbé mi dìde èmi àti òpin ayé bá aṣojú wà ní lọ́nà áfà ìfà tó kù jù kí ló kù dára rí

pọ̀lísọ bẹ́ẹ̀lẹ̀ yàrá yìí sáà ó ní gbígbé tí wọ́n gbé mi dìde mo kàn gbáwájú ọjọ́ gbèdè mo kàn gbáwájú ọjọ́ òpin ayé mi o tí a bá ti rí èmi rí tí a bá ti rí mi ẹmọ mọ̀kálìkì yàmà ọjọ́ tí ayé máa parẹ́ ọjọ́ náà ti súnmọ́ ni adẹ́gbà muhammadu aláàtàlá adẹ́bí ni bùhítùtù fi nẹ́sàmì sáà nínú wáyà fẹ́rù bùhítùtù fi nẹ́sàmì sáà adẹ́bí ni gbígbé mi dìde tí wọ́n wọ́n gbígbé mi ní nẹ́sàmì sáà Tílábá bá rí mẹ́ta láti fi káńtẹ̀ ní Nàṣíìmù. Nàṣíìmù ni atẹ́gùn. Ṣé atẹ́gùn bá fẹ́ fẹ́ púpọ̀? Kékeré kan kọ́kọ́ wá, àbí? Kékeré ẹ̀ láńpẹ̀ ní Nàṣíìmù. Àwọn àgbà mẹ́ta Nàṣíìmù ń gbà ní Nàṣíìmù sọ́bà. Atẹ́gùn òwúrọ̀ tó rọra wá tẹ́rẹ́rẹ́fẹ́ alẹ́ẹ̀kọ́. Alẹ́bí náà ń dà gẹ́gẹ́ bí Nọ́sàmù sáà. Atẹ́gùn òkè ayé kí á kàn rọra fẹ́ sáwọn èèyàn. Ṣé pé tẹ́ bá ti sí ìgbà atẹ́gùn yẹn báyìí? tí a fẹ́ tátẹ́gbọ́n òjò bá lẹ́rọ àwọn àjímọ́ sílẹ̀ àríyẹ̀ lọ́rọ̀ àbá àmọ́ difference láàrin atẹ́gbọ́n òjò àtàtẹ́gbọ́n látán tí a fẹ́ tátẹ́gbọ́n òjò bá tẹ́kí àmọ́ rẹ̀ sí òjò alẹ́bìnrin òun tàgẹ́gẹ́ bí atẹ́gbọ́n òkùn ayé ni o nígbà tẹ́gbọ́n yẹn bá ti tẹ́ ẹmọ rẹ̀ sí òkùn ayé níjọ́ tẹ́yìn àdínábì bá ti lè ti dáàrin yín ẹmọ rẹ̀ sí òkùn ayé jẹmọ́ àdínábì ti wáyé àbí òkì ìwáyé òkùn ayé ti wá bẹ̀ẹ́ sí àbí òkì bẹ̀ẹ́ من أشراط الساعة هناك إشارة من أشراط الساعة وهي العلامة الأولى من العلامات التي قد ظهرت وانقرضت إليه فقد جاء أقل أخوكم nínú àwọn àpẹẹrẹ ọjọ́ ìgbéǹdà ìkìláàmà eléyìí tí ó ti wáyé tí ó ti dájú pé ó ti lọ nítorí àtìkò àníma dúró púpọ̀ kálíbà níbi débi ọ̀nà tó pọ̀ nítorí pé ọ̀nà wá sí jẹ́ nílòkó insha Allah ẹ̀dá kejì nínú àwọn àpẹẹrẹ tó ti wálé ayé tó dẹ̀ ti lọ ó náà ní dáńpé ní inshiqaqul qamar inshiqaqul qamar ilé ìtàíjíbíkálì kò wọlé àbí àwọn olóòtàíjíbíkálì kò wọlé kóra ọpọlọ àwọn aláìnígbàgbọ́ ojójú kò wọlé ìyá ló fà lájẹ́ ní bádùn akbar tí wọ́n gbẹ̀rẹ̀ àwọn láàfà nígbà wọ́n débi ọ̀rọ̀ yìí wọ́n gbé wọn ní sáyẹ̀nsì sáyẹ̀nsì tapẹ̀ wọ́n wá gbé wọnú ọpọlọ tí wọn náà tó kù díẹ̀ sáàpẹ̀ ọpọlọ wọn yóò bá ìmọ̀ lọ ọpọlọ wọn tó ń ṣàfẹ́kù ìmàlùkù art àti ìmọ̀ súnmọ̀ wọ́n ní pọ́pọlọ àwọn òbá làwọn náà bá tapò ìjà àmọ̀ túnmọ̀ ṣùgbá pọ̀lọ́pọ̀ ó ní pé òṣùpá tẹ́lẹ̀ àti ìjọba rí nínú àpẹẹrẹ àìsíámọ̀ ní pé òṣùpá òṣùpá òṣùpá

wọ́n ní gbogbo ọ̀nà tábùkù bá ti kán àwọn onígbà nítorí ẹ̀ alimamul Bukhari wọ́n gbogbo sí nítorí ẹ̀ Abu Hurairah wọ́n gbogbo sí nítorí ẹ̀ Abu Musa al-Ash'ari wọ́n gbogbo sí wọ́n wá gbogbo sí gbogbo wọn adíkílódé wọ́n nítorí pé wọ́n bídẹ̀ sí àjọ́bì lára tẹ́lẹ̀bà wọ́n mọ̀ sí àjọ́rọ́ ni wọ́n pé wọ́n

ló jẹ́ kí gbogbo àwọn àbá ìsìláàmù tí wọ́n ti lọ láwọn àbá tí wọ́n dúró lérí wọ́n panu pọ̀ lórí ọ̀rọ̀ yìí kéèkéé ṣe tẹ́lẹ̀ kankan gbọdọ̀ dápò ọlọ́run ni ẹ̀ àwọ̀pẹ́ ayé kò ti súnmọ́ o wọ́n ń sákọlù kọ́mọ̀ kódà nú àpẹẹrẹ tẹ́ẹ̀bì mọ̀ kò ti súnmọ́ òṣùpá kò ti jẹ́dínú òpùsìlẹ̀yì ìkan náà wà Sheikhul Islam Ibn rahimahullah wọ́n níbẹ̀ ni ọlọ́run mọ̀ jẹ́ kó dún ṣùgbà rẹ̀ ìtọ́lọ̀ lè mọ̀ pé ó pín sí méjì lójú sọ́mọ̀ pọ̀ òun rẹ̀ ní sọ́mọ̀ lóòtọ́ àyíkíkárì àti ìmọ̀ sí ìsìláàmù náà fi lẹ̀kún àtàwọn àbáwá tàlàyé wọ́n ní wà pé níbi tí ó wà ó jìnà ju bí tí òṣùpá wà rẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ òlú ohun títí wà pẹ́lẹ̀ ó máa máa lo òṣùpá nítorí pé òṣùpá ó ìdí báwọn èèyàn kí wọ́n fojú ara wọn ní báyìí bó ṣe pín sí méjì kí náà ló bí kó ṣùgbọ́n pín sí méjì láti wà nẹ́gbà Muhammad Allah sallallahu àdíjọ́ mẹ́nu sọ ibùkọ́ yìí afáwà ánẹ́sì fi máa níkir lọ́rọ̀lọ́wọ́ tààrà àdúwà àmì sàhábà tàjmáì na wọ́rọ̀ rẹ̀ ánẹ́sì fi máa rí ó ní jọ náà anna ahàlà mẹ́kà ó láwọn kèfèrí mẹ́kà sáàrù rọ̀súnlọ́wọ́ Fún wa lámì kan ẹ̀rí jẹ́ ẹ̀ṣẹ́ nǹkankan káàrí pé àá irú ilé yóò ti ń tẹ́lẹ̀ ọ̀dọ̀ rẹ̀ láti níwẹ̀ wọ́n ní kí láàrín wọ́n ṣe ń jọ́nà wọ́n ní dáa lẹ́bí wọ́n ṣe ní pé fa àwọ́rún ìṣẹ́kọ́ kanukọ́mọ̀ alábìlọ́jẹ́ ìmọ̀ owó òṣùpá wọ́n máa wó òṣùpá òṣùpá ilẹ̀ pẹ̀tì méjì ojú ayé ànábì ló ti ṣẹlẹ̀ àwọn mọ̀hábí ànábì dẹ̀rí bẹ́ẹ̀ wọ́n gbà á gbogbo àwọn mùsùlùmí gbọ́ bẹ́ẹ̀ wọ́n gbà á àmọ́ ń gbàtí adọ́dà wọn tí wọ́n pariwo pé sáyẹ́ǹsì náà ni èyí tó bá ti tako sáyẹ́ǹsì àwọn òní gbà á kọ́ tako ọ̀rọ̀ àmọ́ tó náà sọ fáwọn yẹ pé ìṣòhárù ẹbí ẹ̀ witness o ipò ṣojú yín tí ó sì parí náà bí ṣojú ìgbà náà kò sì kéjì lórí apẹ́rẹ́ ìgbàlù kìíyàmà wọ́n ti mọ̀ kódà ń dọ́nà tí ó ṣẹlẹ̀ àwọn tó ṣojú ń dọ́nà wọ́n rí báyìí bí ìgbà tí àpáta ẹ̀yìn àpáta lùsùpa ẹni wọ́n tí wọ́n ti rí lọ́ọ̀kan ẹ̀yìn àpáta ló ti pín wọ́n wá rí kan tó ń ṣe bí òkè àpáta ni wọ́n ti rí kan wọ́n rí kejì ní ẹgbẹ́ àpáta ní tó túnmọ̀ tó kílẹ̀ sí wọn irọ́ kí ní ó pín méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ìṣọ́kọ̀ al-qamar ala ahli Rasulillah sallallahu alaihi wasallam ó ní òṣùpá yìí ó ní ìṣẹ́kà lójú ayé Ànábì sallallahu alaihi wasallam ó wà fasara firqatayn ó bá kún sí méjì ọgbọgba firqa ala hadha al-jabal wà firqa ala hadha al-jabal ó ní láàmú òjè ríjọ náà ó ní àrí kan bí ìgbà tí kan bẹ lókè àpá pàkọ́ọ̀lù ó tẹ̀lẹ̀ yìí àwọn ni wọ́n nígbà náà mọ̀ fáwọn ní ààyà àdínàkọ́dìdọ́ àwọn lápẹ̀lẹ̀ fún ààyà abọ́ngbà tí wọ́n rí tó tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí a tún jáde lẹ́nu ní pé sahara náà Muhammadun ọlàdánà ọkùnrin yìí ti lo ìjọba wa ó ti lo ìṣú wa ó wá ń jẹ́ ká mọ́ ẹ̀rí òṣùpá bí i pópin sí òpin sí méjì òṣùpá tí òpin gbàgbà nígbà bí ẹ sọ́rọ̀ ẹ fàkọ́ọ̀lú àwọn yóò kùnlẹ̀ lọ́wọ́

tó ti bọ́lọ̀ ọba tó ń bẹ̀gbé ìgbà tó ní kọtà ọba ti sáà wọ́n ń ṣọ́kọ̀lù kọmọ̀rù ọlọ́wà ní wà ìyọ́rọ̀ ààyà ọlọ́ni ẹwọ̀wọ́ tí wọ́n bá fi lè fi rí àmì àwọn ọlọ́run yóò rígbù wọ́n bú nípò ń bẹ̀ wọ̀yẹ̀ kúrú ìtí wọ́n ní àwọn ààrùn wọ́n jọmọ́ àwọn àpẹẹrẹ wọ̀nwọ̀n yìí agbọ́dọ̀ nígbàgbọ́ sí agbọ́dọ̀ wá lọ sáyẹ̀dì lẹ́bí lójú ẹni bá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kan táwọn àpẹẹrẹ tẹ́lọ ní àbámọ́ tako afẹ́mọ́ jẹ́wọ́ pé sáyẹ́ntìsì lọ a mọ́ jẹ́wọ́ káwọn sáyẹ́ntìsì kò bá kiri kan àyùmọ́lẹ̀ nǹkan ní bẹ́rù àlùkò àmì náà tó tako sáyẹ́ntìsì ayú ẹ̀kọ́ ṣe pé sáyẹ́ntì ò ní ẹ bá gbà lọ́wọ́ ní láíláí adẹ́bí nílẹ̀ adẹ́bí ọlọ́wọ́ bá sọ́ta ọba ní ìṣòro ayé

níbo ló ti rọ́mọ a ní ọ̀tí wa nà wọ́n sí ẹ̀yíta sí ní ọmọ náà ní bó ẹ̀yíta dẹ̀ láwù kọ́ọ̀lá inú Abdullah آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما كنت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا وسلام علي يوم ولدت wàyọ́mà àmúùtù wàyọ́mà inú olóṣọ́ ogun ọ̀rọ̀ yìí ìgbọ́ tí wọ́n bí sàyẹ́ntífíkálì ẹ̀jọ̀ pẹ́ bá mú mẹ́ ṣọ́mọ́ máa ń sọ̀rọ̀ ńlọ tí wọ́n bí ìdí táyẹ̀tì ẹ̀kṣẹ́ẹ̀tì kan máa ti ń n'ile

ọlọ́wà ní ìwọ̀n ẹ̀mí ẹja ògbọ́dọ̀ kan Yunus ìwọ̀n nǹkan tó máa ń lọ nǹkan jíjẹ nínú gbogbo ẹ nínú ẹja gbogbo ọ́gáàzì ní ògbọ́dọ̀ jíjẹ Yunus wá dàbí ìgbà tó mìíràn kọjá níbi ọ̀nà ọ̀pọ̀ ẹja tàíkìdíkà níjọ wọlé ọlọ́dún wà lọ́wọ́lá àìnáhùn káàrẹ̀ bí ẹmú sàtìrí láàdábì ìbàbí ìbàbí ní ilẹ̀ lórí ìbàbù ọlọ́dún ní káàrí kìí ṣe pé yúrùsù sọ nínú ẹja ìgbélá ìlà ẹn sọ̀hánàkà inní kúrùjúmínà bọ́ọ̀lì ọlọ́dún káàrí yúrùsù ẹ̀mọ́ sọ bẹ́ẹ̀ ni kò bá rí bẹ́ẹ̀ni nínú ẹja yẹn ìlà ayé omi títí díjọ́ ìgbẹ́ni ṣàyẹ́ títí káàrí tí àtàlẹ́mọ́ ìgbẹ́nu ẹja títí díjọ́ ìgbẹ́ni so sáyẹ̀nsì tó ń gba oúnjẹ ilé so àgbọ́dọ̀ mọ́ ti sáyẹ̀nsì mọ́ ti ṣèdájọ́ níbi òfin ọlọ́run àgbọ́dọ̀ mọ́ ti ṣèdájọ́ níbi súnlẹ̀tà lẹ́gbàá Muhammad so ọlọ́run bá wá sọ̀rọ̀ kalẹ̀ fún wa àlẹ́gbàá Muhammad wá sọ̀rọ̀ kalẹ̀ fún wa ìwọ́n wá fi sáyẹ̀nsì george wọ́n wá láwọn sáyẹ́ntìsì ti lọ pé kí nìkan ẹ̀wọ́n wá ní ìjọba ilé àwọn rí wọ́n wá ní ìjọba ilé àwọn gbà so nǹkan bá ti wá gbà àgbọ́dọ̀ wá fi nílẹ̀ bá nẹ́bí kan lè má pè wá nírọ́ ẹ̀dàkùn èwo ní sáyẹ́ntì òfin tó wá rọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n pọ̀lọ́ ọ̀rọ̀ àjọdírọ́ ibi inú wọn gbọ́n bàbá nìkan tẹ́ tó ń jọ́lọ àbọ́gbàjẹ̀ mọ́ ní kí làmọ̀ sára wá sí eléyìí àwọn wà nínú àwọn àmì tó ṣe pé ó ti wá ó dẹ̀ kékeré jọmọ́ ó ti lọ ó di àmì mélòó wáyé àmì méjì àmì ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àpẹẹrẹ láti mọ̀ sí àlùkìyàmà ó ti súnmọ́ láti mọ̀ sí òpin ayé ó ti súnmọ́ tó jẹ́ pé mọ́ àwọn àlàmà tó sọ́rọ̀ nílé mọ́ àwọn àpẹẹrẹ kéékèèké ó láàkà gbogbo rẹ̀ sí ó náà ni mọ́rùtù nàbí yìí sallallahu alaihi mọ́rùtù nàbí sallallahu alaihi ìjáde láyé ànábì àpẹẹrẹ àdìyànà ìjáde láyé pàtó pé jíjẹ́ ìdè rẹ̀ àpẹẹrẹ ló jẹ́ kí jíjẹ́ ìdè bá ju ajá pẹ̀rẹ̀ ikú

wáyà kan pé bàtàlámù alẹ́ olóhun bàtàlámù sáà nẹ́rì fàkàr olè àkàrí wọ́n sọ pé àwọn bíbí ni màálí ṣe àwọn fún ibi ni màálí kì nìyẹn fàkúrùtù náà onímọ̀ bá ní bẹ́ẹ̀ ni olè àmẹ́gbà mi ó dún kóòlù ó yá wọlé onígbà tó wá wọlé olè àmẹ́gbà sọ fún ìkọ́rẹ́bẹ̀ báyìí yóò ṣẹlẹ̀ kótódi bá ń ti àwọn òdò àwọn wádùn anábi ní àkọ́kọ́ nú mẹ́bẹ̀bà tó rí bó ṣe ń gbọ́ lẹ́nu mi ìrẹ́ àwọn pẹ̀lú máàlì ó ní mọ́wù tí mọ́wàdá mọ́wù tí ikú èyà nẹ́bì ìjáde lẹ́yẹ èyà nẹ́bì sọ̀lá ó ní wọ́n hátí ajá aláyé skipu ni oníjọ́ náà kò jẹ bẹ̀rẹ̀ kú rẹ̀ láàrin àmẹ́rù ó kú bẹ̀ ikú onígbàkútà ní gangan àlẹ́bì ìwọ́n rẹ̀ ọ̀dákẹ́ ẹ̀rọ ìṣọ́gbọ̀n ìtẹ́jọ́ wáyé ayé tí ò ní kú àmá kó ìṣìdà ara sọ pé jẹ ní ẹmọ́dá àgbàlagbà náà máa ń bára sọ̀rọ̀ ìgbẹ́jọ́ ọ̀rọ̀ mẹ́ta bọ́ kìnnìkan ọlọ́bẹ̀ ní kí láàrín ọ̀rọ̀ wí ọ̀dẹ̀ ní ẹ̀kìnnìkan ọlọ́bẹ̀ jì kí láàrín irú mẹ́tọ́ọ̀dù dáa náà nílò fún àwọn olùmọ̀ lókè ní tó ti kánẹ́dẹ̀ bàtán ọlọ́dẹ ní ọlọ́dẹ ní ọlọ́dẹ yìí ọlọ́dẹ dáa ọlọ́dẹ dáa ọlọ́dẹ anábìdẹ̀ kánẹ́dẹ̀ bàtán lọ́rọ̀ so nínú dáa náà ni wá ká oná ni ó tún Rasulullah sallallahu alaihi wasallam Ah, ànábì tí a pàtọ́ lẹ́ẹ̀kan a ní Ana àpẹẹrẹ láti mọ̀ sáàdì ìyá mọ̀ ó ń bọ̀

àdánwò lórí jẹ́ àwọn mùsùlùmí nígbà ìjọbi jáde láyé bọ̀wọ́ ìjádánwò ńlá tó yìí ó dàbí tó jẹ́ àdánwò ńlá dé muhammadu mahatunra nínú dáàdánwò ìjọba wa ní pé kò sí bí mùsùlùmí kò bá ṣe tó ẹ bá ti ń ké bẹ́ẹ̀ mùsùlùmí yóò àdánwò ńlá ni àsìkò eléyìí náà ó jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́lò ó jẹ́ ẹlẹ́kẹta nínú àwọn àpẹẹrẹ táàfi mọ̀ ìgbàlùkì àmọ̀tìdé nínú àwọn àpẹẹrẹ táàbí ká nínú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ àpẹẹrẹ a máa pẹ̀rẹ̀ yìí ó ti wá yẹn ti wá ó ó lọ bá ti ẹni bí lòbí ẹ̀hẹ́ àbí corona virus làjẹ́bí sọ́rọ̀ nípa ẹ̀ aláwọ̀ nípa ọ̀rọ̀ pọ̀ táàbí sọ nípa àwọn àjàkálẹ̀ àrùn táà lè mọ́ gbé sí abẹ́ ẹgbẹ́ pé ìdájọ́ta bá lè mọ́ bára wa lò lọ́rọ̀ covid-19 àmọ̀mù jáde mẹ́ àmáṣẹ́gbà Muhammadu láàbìlá àjàkálẹ̀ àrùn tó ń bá àtijọ́ náà ànábì sọ pé máa wáyé ó dẹ̀ ti wáyé lásìkò Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu àrùn yìí lẹ̀tí wáyé ayé ó lẹ̀tí lọ ìjọjá wáyé jọ náà àwọn àbá àpàdà fún lórúkọ wọ́n máa ń pè ní tọ̀ọ̀rún àmọ́wà tọ̀ọ̀rún àmọ́wà olè níjọ náà lọ́rùn àrùn ní bá nábí dàdé bó ṣe describe ẹ̀ ó ṣe wáyé ayé níjọ káàrin wọn tètè wa wọ́n wá nígbà yóò pàwá ádùúrà àwọn àpẹẹrẹ àti kíámọ̀ ọ̀kan náà lọ́dún wa a máa dùn wá sọ ilẹ̀ ìta rẹ̀ alàkà ẹ̀rẹ̀ àpàdà tó ń débẹ̀ insha Allah ta'ala ẹ̀kọ́nà kó sàmì wa àwọn bọ́rọ̀ wa rẹ̀ ìgbàtàbí sọ fún pé mọ́ọ̀dí ìgbé ikú òun làpẹẹrẹ àkọ́kọ́ kí aláàbí ní kò sọ lẹ́ẹ̀kan ó ti gírí ó náà dẹ̀ sọ pé òdè mú adábí sọ lẹ́ẹ̀kejì fún lọ́nà adábí ní tó mọ́ fásitì bẹ́ẹ̀tì methodist adábí ní ìlú bẹ́ẹ̀tì methodist àápadà gbá àásọ̀lú àásọ̀lú ìlú islam adábí ní sọ pọ́déjì kí ló dá ti sọ òdèjì adábí wá ní túnmọ̀ dáa dáún anábi ní àrùn kan ma tún wá jáde lẹ́yìn ìgbà náà yẹ́dẹ̀ àrùn bí gún àrùn yóò jáde láàrin ẹ̀yà àdúmọ̀ rẹ̀ يستشعر الله به ضراريكم وأنفسكم ويزكي به أموالكم ó ní àrùn yìí anábìrí tọ́lọ̀ bá jẹ́ fi àrùn yìí ṣe ọlọ́run ọgbọ́ lò ó àwọn àtọmọdọ́mọ yín wọ́n kú látara àrùn yìí ẹ̀yin gan fún ara yín ẹ kú látara àrùn yìí dúkìá yín yóò parun látara àrùn náà jẹmọ́ àrùn yìí dé padà wáyé gẹ́gẹ́ bí anábọ̀wá Muhammad ẹgbẹ́ ìṣòṣọ́ ìgbà tó di àsìkò ni ó gba ìlú kan ó gbà àgúdé bíi pé bó ti ń pa kúkú bẹ́ẹ̀ náà ló ń pa gígùn láti kúrò ní gbogbo ní ìgbèríko òní ẹjá sí ìbúlẹ̀ inú ìlú láàrùn yíwà wọ́n náwá kóra wọn lọ sí orí àpáta níbẹ̀ lọ ti lọ yóò lo ìgbésí ayé wọn títí ṣàrùn náà tó padà fi ìwọ̀n kókò náà àmọ́tọ́lá nípa mọ́ wò ó nígbà táwọn àpéèmọ̀ sọ̀rọ̀ pa ẹ̀ ìkan àwọn onímọ̀ tí wọ́n mọ́ ń kọ ìtàn alwákìdí alẹ́ ìrọ̀ṣọ́lá ẹnìjọjá ìtàbọ̀ ọ̀rọ̀ àwájúwàjá àwọn òṣùgbọ́ ṣájọ́nà nínà mùsùlùmí iná mùsùlùmí bíṣà ní bùṣàrù tó fi wáyé kọ́ńtà wà ìṣirú na alfa ó ń fa èèyàn tó ń lọ bí 25,000 people tó ṣájọ́nà aláwọ̀ tán ní rọ́wọ́ àwọn ẹ̀mí ní tààdású na alfa ó fa èèyàn tó ń lọ bí 30,000 people olóòpàá sọ̀rọ̀máàṣọ̀lá. Ilé iná jẹ́ ọ̀tọ̀ nínú àwọn àpẹẹrẹ tó ṣe wípé ààyè wáyé ayé tó ní ṣojú ló sì lọ. Bákan náà, inú àwọn àpẹẹrẹ tí ó wá tí ó sì lọ, ìsìnká ọ̀tọ́tí máì, ó ní pípọ̀ yanturu owó tí owó pọ̀ yanturu. Ilé ti wáyé ó ti wá ó ti lọ. Ìṣe wá sì pè. Ẹ̀dí taari lórí pé owó máa pọ̀ yanturu, ẹ̀mẹ́jì

ìdá òun náà ló máa dípò máa wọ́n bẹ lọ́rùn àtàwọn mùsùlùmí jọ́nà tí àwọn yàjúgbà ti máa jùn tọ́lá wọn bọ́ọ̀lù pàwọ́rùn lẹ́yìn ikú àwọn yàjúgbà ti máa jùn àlàáfíà máa wá jọba ní ayé àlàáfíà máa jọba débi pé owó pọ̀ débi pé kí ìrìnlá jẹ́ adúrú owó tó pọ̀ wá kí n gbé 3 trillion naira wá láàbá owó yẹn gbà omi yẹn tààrà rẹ̀ àmẹ́bìnrin níbi tí owó pọ̀ lẹ́jọ́ náà ẹni tí mo gbọ́ wá fún òun náà mọ̀ fún mi bóyá àwọn àti ẹ̀rí ìjọ gbígbé ilé ní ìlú onígbò owó òjìgbò ẹgbò owó jẹun àwọn èèyàn rẹ̀ nígbà àà ó dájú kò jíwà àwọn àpẹẹrẹ ní ẹlùmí àrídù á onye àti wá jù rẹ̀ máa jù lọ Tí ó bá tẹ̀ máa bọ́ ìdájú owó lẹ́lọ́rí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ lábùdá rẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn lábùgbò ju àwọn lẹ́sùn ní ṣojú nìkan àwọn ọmọ àwọn ọ̀dọ́ bí ju wa báyìí náà táwọn ti yahoo plus yahoo plus làwọn tó ṣògbò owó tí a pẹ́lẹ́ àwọn ìyàwó internet ẹni yahoo plus ní olókun owó wọ́n máa ní kan bẹ lọ́nà kan ní ṣògbò owó ìpè blẹ́ẹ̀dì gbóná fún press ẹni tó bá tẹ̀sẹ̀ sí yàjẹ́ tó pẹ́ àwọn amúgbẹ́dì gbọ́nà tó ń pẹ́ alẹ́wọ́n fi jẹ́ ìfẹ́ sí Ìwọ́n ni ẹ̀rọ mọ́ àwọn àbákòjá ṣẹlẹ̀, ṣíwájú kí ayé tó dì bẹ́ẹ̀, àwọn bìtínà tó jú àwọn èèyàn rí, fítínà tó mọ̀ sí ìdẹ̀gáàlì yóò tí àwọn ìmọ́ ní àwọn èèyàn yóò pé ẹjọ́ ọlọ́run fún àwọn èèyàn yóò gbé àrìjẹ́ náà wá yóò gbé iná wá inú àwọn àpẹẹrẹ àrìjẹ́ àrọ̀ lálá nìyẹn débi pé ẹlòmí tó mọ́ ní mọ́rí bá kù lárẹ̀ ó máa ní rọ́ ànábì ti sọ fún wa nípa ẹ ó ti ló ń bọ̀ wálé ayé èmi ò nígbà ẹ̀gọ́ ó nígbà nígbọ́ ókè yálà yàrá báyìí tó ti kú jíṣẹ́ tí bá jù òkú wọn jáde tán bá ìsọ̀rọ̀ wá gbà ní àwọn onígbà ní òní gbà ẹ́ àwọn bí ọ̀tẹ́ káàdì ọdún àti ìṣẹ́jà yóò dẹ̀ jí òkú ìyá rẹ̀ ìyá ni ó tún wá gbọ́mọ sọ̀rọ̀ pé gbà fún o náà ní olúwa wa níbi tí kìtìlá àti tẹ́lò ní ìran rẹ̀ láti tẹ̀lé mọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ so mọ́tàn mọ́ ìsìnfàtọ́tún máa tí ó padà tẹ́lẹ̀ ní àsìkò tàbíwà ìyíta àdéhùsọ̀láàtì ọ̀sọ̀lá àmọ́ ìsìnfàtọ́ ti bí àṣìfàwọn sọ̀hábà ó ti wálé ayé oníṣẹ́gínì òfin lọ lásìkò tí wa bá bá bú ẹlòmí ní 1000 naira agúnlówà bá tó bá láàrin lọ́wọ́ àbí àtàwọn mí tó lórí pé lùpàdé tí wọ́n tààrù àbí kó wá gbé 800,000 tààrù wá ní gbogbo tó bá ti wá bí ẹmọ fún wọn ní 10,000 naira yóò di bá mọ̀ jàdínlígbà bá ní jàdínlígbò ẹlòmí ẹlòmí wọ́n náà ní ẹnu àwọn ọ̀dọ́ lájọ́ wá ní torí wọ́n lọ́fẹ́ àwọn ọgbọ́n lẹ́kọ̀ọ́sán àbí ìgbẹ́ ilẹ̀ ẹmẹ́bìnrin ẹmẹ́bìnrin yóò ti wọ́n tàájẹ́ ilẹ̀ mìíràn

ibn Affan radiyallahu ta'ala anhu àwọn ọ̀rọ̀ tó yẹ ká gbóni lórí ó làwọn ọ̀rọ̀ yìí torí bìtì náà yẹn jẹnẹrétì lọ́rẹ̀ kálífìlì àṣẹ́kùbọ̀ rẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ẹni gbogbo ẹni làwọn Boko Haram Al-Qaeda àwọn Al-Shabaab àwọn àtàlàfíà tó jihadiyya àti gbogbo àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ tí wọ́n ń dàbí tí wọ́n bá ń bò lórúkà sí àwọn àṣẹ́kùbọ̀ àwọn tí àwọn ìlú wọn. tìtì náà jọ náà pípa tí wọ́n ti pa Rukman tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ní gbogbo àwọn olórí tí wọ́n ti jẹ ní wọ́n tún fọ̀tún láyọ̀ láti lórí ayé ọmọ ẹwà ní tẹ́jọ ní àárọ̀ iná olórí wo lórí fọ̀tún láyọ̀ lórí ayé tó bá tó ń bá lọ́wọ́ bẹ̀rẹ̀ níbi wọ́n ti ń náà náà tí wọ́n bú tó bá tún náà ẹwọ Donald Trump

olórí kòrò dẹ̀ ní wá mọ́já pé ẹni tí ó bá jẹ́ nígbà ní yóò mọ̀ burú jù jẹ́ rọrùn wọ́n láyà rí èyí ti láì mọ iye nínú àwọn èèyàn lẹ́nu tó sọ pé kódà àpàmí gbígbà tó náà sọ̀rọ̀ dáadé kí tó náà sáré la mọ́ padà rọ̀ wá ó ní àwọn àpẹẹrẹ tó ṣọ́gbọ̀rọ̀ ó náà ní ekùtì táàmù fi àtẹ́yìn عظيمتين من المسلمين النبي جاء ما إن وراء تعريف أبو هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين قل لا تقوم الساعة قل النبي جاء لجامعه نتيجة حتى تقتبل فئتان عظيمتان أياتيتاتي àwọn ìjọ ńlá méjì kan tó tóbi tó lérò lẹ́yìn nínú àwọn mùsùlùmí tí wọ́n fi bára wọn jagun wọ́n dájú ìgbàkọ́ra wọn wọ́n sì tẹ̀jẹ̀ rẹ̀ jẹ́mọ́ òtí wálé ayé ó dẹ̀ ti lọ قلنا من دواية لا لمعاوية ابن أبي سفيان رضي الله تعالى عنه وعن صحابة أجمعين أكثر الصحابي الجليل علي ابن أبي طالب رضي الله تعالى عنه في كما نقول قلتنا قلتوا واتجهل وقبراه أو صحابي أجمع محمد أمرني إذا النبي بكر يوم واسو قال لي إذا نيوسيتي wáyé ó padà wá wáyé ẹ̀kọ́ wo ló yẹ káàkiri ọkọ́ mẹ́jọ náà

àtúnwádìí kó ní burúkú yíò tó wá ń wọlé Yorùbá wọ́n tó wá gúnmọ̀ àwíyà inú àbí sòfíà ìyẹn ló mú gánà wà bá kọtíra nígbà tí wọ́n rí ogun tó jagun àwíyà a ní mọ̀ sábà sàhábà tàwà mọ̀ àwíyà fa ummuhu àwíyà mọ̀ sábà sàhábà tàwà mọ̀ àwíyà fa ummuhu àwíyà ẹni bá ń gbú àwọn tàbí àgbẹ̀rí ó tí wọ́n lọ rí gbúrú àwíyà fa ummuhu àwíyà iná tó ti bára rẹ̀ ó náà nínú ọ̀rọ̀dá fún àwíyà

Àdábì lọ́gbọ̀n bí jẹ́ ìwò yìí, àtàájú àmùsùn ní ó padà jẹ́. Wọ́n aláàláà, àríyúsílẹ̀ àdí, bẹ́yìn na bí abẹ́yìn, àdí mẹ́jẹ́rin, ilẹ̀ mùsùlùmí. Ọlọ́run lè padà lọ ọmọ mi yìí sábàbí láti ṣe àtúnṣe láàrin wọn méjì mú gẹ̀rù sí máa ń gbà ẹ parí ìjà láàrin wọn ni, àwọn ìjọ ìgbìnà lọ́wọ́ bá ń fà. àwọn ìtọ́lọ̀ ọ̀rọ̀ wájú amọ́bẹ̀lú àtẹ́lù ìwọ́n wá tí ó kó jíkẹ́ wọ́n para wọn èyí ò fi lọ́rọ̀ ọlọ́run ti kojú wọn ọlọ́run bá lo loro pẹ̀lú ko ẹ̀ṣẹ̀ yóò wáyé látọ̀dọ̀ wọn anẹ́gbà Muhammad mọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ yóò wáyé ó mọ̀ pé wọ́n darú ọ̀rọ̀ yìí àmọ́lọ́run من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ọlọ́wọ́ bá ti lọ́dún tí wọ́n torí ló yẹ kọ́kàn èmi àti ẹbí pé ìṣẹ̀lẹ̀ wọn yẹ ẹ̀kọ́ tó yẹ káwọn ọkọ́ rẹ̀ ní kójú wa kó nígbàgbọ́ àdínọ́bì sọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ ó dẹ̀ṣẹ̀ gíní káà wájẹ́ kó nígbàgbọ́ ìwọ ọ̀pọ̀lọ̀ wájẹ́ kó jílé àwárí àtúnlẹ́gbẹ̀rẹ̀ àárín àdí olóòbámọ́ tó gílé kódà àwọn iṣẹ́ àtọ́láwọn bí ìdàní ẹmọ tó ń fọ́ nìmi pé ìdàní ló ń gbé wà tó ń mọ́ ń jẹ́ àwọn tó fún àgbà yìí ṣẹ́kù sáyẹ̀ ń tẹ̀lé àṣọ́bà wà àwọn nàrí jọ̀rọ̀ kan wọ́n bẹ́ ọmọ ọmọ ọmọ láàrin àgbẹ́tọ̀ bá tí ń nà rí àwúwágìrì ni ó mọ̀ ẹ̀jẹ̀ ìlera nínú tààrí ò. àẹ́bìnà inú àìnà ọdún tó bá ìgbà sí ìyàn ó sàgbò sí fún àdí nígbà tí àdí ẹkó jẹ àdífà olóyà kó rólé lẹ́yìn àjẹ́lúwà Muhammad wọ́n bí àjẹ́jẹ́jẹ́jẹ́ bá tẹ́jẹ́jẹ́jẹ́ sọ ní

Tíládé mú bẹ̀ ní pé ogun tó wáyé àpẹẹrẹ àlùkìyàmọ̀ ni àmọ́ ti wáyé ó rẹ̀ ṣeṣe ìjọmọ̀. Ó ti lọ. Àwọn àpẹẹrẹ ó wá pọ̀ bẹ́ẹ̀ sádẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí àlẹ́bí kà fún wa. Àmọ́ nítorí àkókò tí a bá ní ká mọ ká àwọn ilé ìlọ ọjọ́ olè. Ẹja sáré yàgẹ̀rẹ̀. A ti máa wá kàálẹ̀ ọjọ́ ìparun ó ti dé ipò ìdẹ̀ ti súnmọ́ wa o ní ọ̀rọ̀ fọ́tà lẹ́gbà Muhammad sọ látara páwọn tọ́tọ́ ilẹ̀ tí ó ṣẹlẹ̀ a ń pè ní ruhurul fitan ìkínà ọlọ́kọ̀ òjọ̀ kan wàhálà ọlọ́kọ̀ òjọ̀ kan ìdàmúdàbò yóò máa pọ̀ lórí ilẹ̀ bákan náà nínú ẹ̀ apàràṣọ ẹ̀rí wa nínú ẹ̀ ní àwọn ẹni tí wọ́n ní ọlọ́run àwọn náà padà tún pọ̀ lórí ilẹ̀ bákan náà ala rasulillah àwọn tí wọ́n ma parọ́ bá nábì kọ́lẹ̀bá ní máa bá nábì jẹun irú wọn náà wọ́n ma pọ̀ lórí ilẹ̀ ìntìṣàrò láàmù in tí ó ma jọ ìfọ̀kànbalẹ̀ díẹ̀díẹ̀ á tún mọ́ rí láwọn àyè kan àtẹ̀síyàtú ala al-ma'rifa a mọ̀ kíra wa o adábílá máa pẹ́dà ìjámọ̀ ní pé a yóò dé bí pé táwọn èèyàn bá fẹ́ kíra wọn ẹni tí wọ́n bá mọ̀ nìkan lọ́mọdé ẹlòmí ń bẹ tí ò bá mọ̀ yẹn ní kò ní sára lọ àdíkò mọ̀ ẹni tí ò bá mọ̀ kò ní sára lọ tàbá tí wọ́n ń kún náà nílànà sára lọ sí àtẹ̀ṣẹ́rẹ̀ kíkí ní wà jẹ́nẹ́rà àwọn èèyàn láyé ìgbà kan báyìí láyé mo ti fẹ́ táwọn bàbá bá ń sọ báyé ti nígbà náà nígbà tí èèyàn kan bá pàdé ẹnìkan tí wọ́n fi àwọn ẹ̀lẹ́fẹ̀ o ayé àkọ́lọ́ tí wọ́n kí wọn lásìkò lẹ́yìn àápàdé ara báyìí lóyún ọmọ ọmọdé ọmọdé ẹni tá a bá mọ̀ nìkan lórí tàbí àpẹẹrẹ ní inú pàtàkì àwọn ọmọ látẹ́lẹ̀ mi ládàtò amẹ́sí rọ̀báha ọwọ́rọ̀bádáha kí ẹrú látọ́látọ̀ lóbìnrin kó mọ́ bí ẹni tí ó padà dàgẹ́gẹ́ bí ọ̀gá lè lórí bákanáà àtàbáwúlù filibonian nínú àwọn àpẹẹrẹ àmìkìyàmọ̀ tó ti ń ṣẹlẹ̀ tí ò tí ìtàn onígbẹ́ta àbámọ́ kọ́lé ilé onílé òní ìwà kọmọ inú léwo olókèrè ìgbẹ̀rókèrè alájà lẹ́wà alájá ogún alájá ọgbọ̀n alájá 100 olókù tàbí mọ̀kọ́ bákanáà zókòrògbòlì mọ́sáàjì kákọ́ mọ́sálásí kalẹ̀ káwà fi ẹ̀ṣọ́ kábi ṣe àti ara mọ́sálásí wọ́tẹ̀ jínú ha ká ṣe lẹ́ṣọ́ gidi ènìyàn bá dé bẹ̀ kó lánú pé àà ah, ah, wọ́n ni náà owó tí mọ́sálásí kéyàn ó di ilé ọ̀sọ́ pé àà ah, àti ilé ọlọ́run náà rèé anábi ni bákanáà láàrẹ̀ táwọn àfáà ti sàlàyé tí àti ti ti mẹ́ lórí ẹ̀ oníwàtàfáà kúrú bí ha káàkiri wá mọ́sálásí báyìí mọ́sálásí wá ó jà jù lọ mọ́sálásí wá ó tó jù jù ní lọ ibi mọ́sálásí wá èyí òdíwò ẹ̀kọ́ ó yẹ tó jù jù wá kárí ẹ̀yìn ẹ̀já rí jí ni ó ẹ̀já rí jí ní tiwa rèé yóò wá di pé mọ́sálásí ó di dábì máa ṣe fàáyí àpẹẹrẹ ní nínú àwọn àpẹẹrẹ àkìyàmọ̀ ó bá nínú jẹ́ nígbà mọ́sálásí bá di pé ojúlé pọ̀

tí wọ́n ti lọ lórí ilẹ̀ ìlú ìlànà wọn tí wọ́n gbà fi ń tẹ̀sìn káàrẹ́ mi bẹ́ẹ̀ náà lóòdí mọ́ ṣe tí wá àmà rí rẹ̀ tí ó máa pọ̀. bákan náà kẹsìrọ̀tì aṣọ́rọ̀ wàtàtàmọ́tòhìn wàtàtàmọ́tòhìn ó ní bí àwọn èèyàn bú àwọn ni wọ́n wà máa pọ̀ àwọn ni wọ́n tún wà máa jọ̀ká orí àwé àwọn èèyàn bú tí wọ́n láti yẹ̀ dáadáa tí wọ́n ń tẹ́lẹ̀ rẹ̀ àwọn ni wọ́n máa pọ̀. bákan náà kẹsìrọ̀tì ti dáàrọ̀ bí adẹ́gbà Muhammad sallá ó ní bísínẹ́sì ó pọ̀ débi pé níbi táwọn èèyàn máa ṣòwò pé ìyàwó ọdọ́ ó tún máa bọ́kọ ṣòwò jẹmọ́ òtí rí àjò òtún ọdún àwọn ọgbà ìjàwó lẹ́jọ́ tó wò pẹ̀lú apẹ́rẹ́ ní ó báńkì àwọn òfin bọ̀ bákan náà takọ́rùn-ún àtúwà ọjà ó di ní ó pọ̀ ní àwọn àsìkò ìgbà náà lájọ́ bí sọ̀rọ̀ tẹ bá rí ọjà kan ibú ìrànà wà rẹ̀ ìrẹ́ tí ọjà kan bá ń bẹ ní ìrẹ́ tẹ́ẹ̀rà rí ọjà míì

àwọn àpẹẹrẹ yíwá pọ̀ kódà lára tó jẹ́ àpẹẹrẹ onírọ́pọ̀ ẹ̀rìn wàgbọ̀hórùn jáì oníbẹ́ ìmọ̀ yóò kú lórí ilẹ̀ àìmọ̀kan yóò wà gbalẹ̀ kan lórí ilẹ̀ bákanáà kẹtìrọ̀tún kìtàbà wọ́n ti ṣàrùhà àwọn writers kọ̀ǹkan kọ̀ǹkan wọ́n wà pọ̀ lẹ́nu social media tẹ́lẹ̀ ìwà kan bá rẹ̀ ah, ah, ilé ìmọ̀ kan kọ̀ ẹjẹ́ kẹ́lẹ̀ mìíràn tó kọ̀ sí ẹ̀ ẹgbọ́n onítọ́sí kẹyọ̀ kan ẹgbẹ́ tẹ́lú ajé ní wa pé á ah, ọjọ́ àìkìyàmà ó ṣe kí ni òṣùmọ́ àbákaná kẹsìrọ́tún dínà wọ́n ti ṣáàrù kí ìwà zìnà zìnà jíṣe kó pọ̀ lórí rẹ̀ kó spread sórí rẹ̀ kẹsìrọ́tún ṣúgbìn kọ́mù ìmáàmù ọtí kó pọ̀ lórí rẹ̀ zuhuru al-ma'adi wa istihlaluha kama nùlùkáàkì kama nùlùkáàmà jó ẹwà ní tí ó pọ̀ ló wà mọ́ká

Bákaná, kẹsọ̀rọ̀ tó lọ kọ́ sí lè ìpànìyàn, kí ní ìtẹ̀jẹ̀ sílẹ̀ yóò wá pọ̀. Ẹ̀sọ̀ gbọ́ mi, wọ́n pa ilé, ẹgbọ́, wọ́n wé kú báyìí, wọ́n gbọ́ kúkan wọ́n ti pẹ́ nìkan, wọ́n dúró kú ẹnìkan láti mọ̀ rí nìyẹn. riba, owó èlé bí ó ti jó máa pọ̀. Ọgọ́rọ̀ bíznẹ́sì táwọn èèyàn ṣe lórí. Èyí tó fírì nínú rìbá náà, ó kéré, ó ṣọ̀wọ́n, kọ́nà kó sànù wa. Dọ̀yá orí amánà, àmọ́nà ó sọ lórí rẹ̀,

àpẹẹrẹ yìí ṣùhárànlá ṣùgbọ́n ìgbà tí ìdílé àmà ìgbà tó bẹ́ sọ̀rọ̀ òdó ìgbà ní pé lọ́kọ̀dì mọ́wà aláyẹ jẹmà kúrò àwọn ti mọ̀ bí sí ayé kan ní láti kò dáwọn lóòrò sí kí ẹ̀ láti bá ìwọ̀n ìta bíbẹ̀ẹ̀sì bàbọ̀ kò dẹ̀ sí

òtù tó olówó lọ́dá owó padà olówó àwọn náà wà jọ náà ó ní ni ẹ̀sí rẹ̀ kò ní gbàgbà ìfọ́kú òun jẹ ó ní àkẹwà ní mùsùlùmí ni ah, ìsìláàmù tó ní ìgbọ̀n ní ó lè padà tó kó wá dá owó rẹ̀ padà ìwòsẹ́ ipá àsìkò tó ń sọ̀rọ̀ yìí sàábé náà náà kádẹ̀wà báwọn sàábé ti kúlẹ̀ díẹ̀díẹ̀ àbásìkò àwọn àmọ́ òun jẹ́ sọ pé lásìkò táwọn yìí tí bá máa bá yóò dùn wòpọ̀ wẹ̀rẹ́ ya ẹ̀yìn wàkùláà àtàfà rẹ̀ wàkùláà àtàfà rẹ̀ ẹ̀rọ láti pọ̀ tó mìí Òdèébá ní bí tó kù ní kó wà mọ̀ tẹ̀lẹ́tì àwọn èèyàn. Tẹ̀mọ́ àtìkò owó ní Òdèébá sọ̀rọ̀ ẹ̀. Àtìkò àwọn ẹjọ́ lásìkò ìwà yìí. Gbogbo anáà rẹ̀ rí. Oníkàtùkù tẹ́lẹ̀ ọmọ rẹ̀ kálùkú mọ́ rẹ̀ àwọn ìlẹ́ yóò ẹ̀yà mọ́pàá rẹ̀ lọ́wọ́ ọlọ́pọ̀ sàánù wa àpẹẹrẹ dáàbì kí a mọ́ ń bọ̀ onírú àwọn ilé àwọn èèyàn mọ̀ jàmbá adẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam onídájú jẹ́ àdìl àmàrà àtẹ́lẹ̀ ìta onídáwọn èèyàn bá ti ìta àmàrà ẹmọ̀ lè dìgbà nìkì yáma òjìdẹ̀ òkúrú lákanánú àwọn àpẹẹrẹ dáàmẹ́bí àti mọ́wá àwọn èèyàn tí lọ kọ́ọ̀tù lẹ jẹ́ léwu wọ́n dẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ní tójú wọn tó ní àbẹ́sọ̀lọ́ àgbẹ̀lá ọdúnwà ti fún ṣàárẹ̀ ti ha ìjẹ́ yóò dúdú àwọn èèyàn àjẹ̀sọ̀ ti pamọ́ ó mọ̀ tó ẹ mọ̀ jẹ́ ní tó ṣe fún mi ó máa ṣe pé tí ó wà lọ́rọ̀ ó fi èmi ìwà ti pamọ́ so àwọn ẹlẹ́rìí òtítọ́ wọ́n ń sá pamọ́ àwọn ẹlẹ́rìí irọ́ àwọn ẹlẹ́rìí òkè àwọn olókùn tó ń ṣe kí ni jọmọ́ anábi lápẹẹrẹ ni tábí ma ìgbà ìkì àmà fi dé bákaná takọ́rùgbù zaman anábi nínú àwọn àpẹẹrẹ o ní pé ìgbánú ayé ma wá túnmọ́ ra wọn ọjọ́ wáyé ìgbà tó ń pà ó jọ bẹ́ẹ̀ ní òjò rẹ̀ àkùnmáríyá ilé wo la bẹ̀rẹ̀ nígbà náà tó fún wa ìgbọ́ ìgbọ́rin ó ti ní kíni ìtẹ́mbà ti

tó bá bẹ̀ẹ̀ sí lọ àwọn sọ̀rọ̀ báyìí pé tó bẹ́bìrì pé náà ni àbígbò láwọn tó wọ́n wọ́n ni kó nìtí màbá yìí ara àwọn àpẹẹrẹ ní báyìí sàmọ̀ ti dé adẹ́gbẹ́ kẹrẹ wà tàbí súnmí lẹ́gbà ó wà ní àdíjà lẹ́rù adẹ́gbẹ́ ní àlọ́fìyàwó yìí dìbò títí tí ìgbà tí àwọn èèyàn fi mọ̀ fi àwọn wọn jẹun gẹ́gẹ́ bí mọ̀ lù ti mọ̀ fa wọn jẹun àwọn afáwọn sára yẹ wọ́n ní ìtumọ̀ ìfi àwọn jẹun ni pé àwọn èèyàn kan wọn lọ wá báwo làwọn ṣe fẹ́ gùn lẹ́nu kí wọ́n lè mọ̀ fi ẹnu ṣe bí

ẹ̀rọ àwọn tọ́mọ láwọn ṣe àwàdà ẹ̀rọ ó lọ mọ́mọ̀ lọ pa irọ́ pọ̀kẹ́ nígbà àtijọ́ tọ́lúbà bí sáwọn èèyàn tọ́lúbà lọ́pọ̀ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọ̀hún adágbà Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ́ tí a kí hàdí ìfún wa adágbà láti kún mu sáà ó lálùkì àmú orí gbéra wọn mi tí ó fi máa wálé ayé wàyá sọ̀rọ̀ kábíyèf wàyá pípa yóò wà pọ̀

Àtọ́wọ̀dọ́ pé ẹnu ní àdúmọ̀ parọ́, a máa ní ẹbí ojú ojú parọ́ o. Èmi oléwò ni kò jẹ́ ní kò tọ́wọ̀ nínú o. Ìrọ́dà ló ń pa. Ìlọ ìlà ìwà ìlà ilé yìí. Abẹ́rú ẹ̀ tàbá ti ń kò yẹ kó jọ wá lójú. Ìdí tí ó jẹ gbọ́dọ̀ jọ wá lójú ni pé àdábì ló sọ bẹ́ẹ̀ pé kí irọ́ yóò ṣe kí yóò kúrò lórí rẹ̀. Ọ̀tàtà kọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ aṣọ́à, àdábì láwọn ọjà yóò súnmọ́ra wọn, ọjọ́ ti lọ àdìsí ìgbé ogbógi tí òyẹ̀ká dé àsìkò orúgbọ́ green ó ti súnmọ́ wa anábi ni wọ́n ìtàkọ́rọ̀ bí zama ìdánmọ̀ súnmọ́ra wọn wọ́n yẹ́ sọ́rọ̀ ní harif kí na wọ́n mọ̀lá harif kọ́wọ́n lọ kọ́dùn anábi ni kíní kama pàì kama tẹ̀jẹ̀ sílẹ̀ ni yóò mọ̀ kù ẹ̀rí àwọn ilé tààrí ni àyàmájú àṣẹ́wọ̀rọ̀ èyí tó ti ṣẹlẹ̀ tó ti lọ agbègbè àti mẹ́nubà díẹ̀ èyí tó yí ó ti àti rí díẹ̀ díẹ̀ rẹ̀ yóò dẹ̀ sí ìkápò lẹ̀ ìgbà tó ó wá pọ̀ àlàmá tún alìkòbọ̀rọ̀ lásìkò wá fi láì sásìkò náà ìdí tá a ti mọ̀ọ́mọ̀ mẹ́nu bá ilé ìrìn pé ogún ìjà ilé náà àwọn èèyàn fún òfẹ́ gbọ́mọ́ tí wọ́n pa ìmọ̀ kan ni ó yẹ àwọn foolish questions ló máa ń bèèrè àdẹ́dìgbẹ́ orí bẹ́ẹ̀ ìbàjẹ́ ní sáńpọ̀ ó yẹ sọ wá kí ló fẹ́ wá ṣe láàrín kí ló kọ̀ níbi tó fẹ́ wá ṣe ìwọ lọ́nà jẹ́ yìí tí wà nílẹ̀ lọ́wọ́ tí wá pé ní ló fẹ́ wá ṣe àdíkan àbá ló pẹ́ra rẹ̀ ó nígbà jẹ́ ní ìjáàjì gbọ́dọ̀ ń gbọ́dọ̀ sí sọ́mà kí ló wá ń ọlọ́mọ̀ ah! ń gbé ẹ̀lọ sọ́mà

alábílá àmọ́ ìjẹ́ ìjábá ń bọ̀ báyìí yóò dàbí ẹni tó jẹ́jẹ̀ jáde léwẹ̀ ẹni wá jáde léwẹ̀ báwọn olóṣèlú rí ẹgbẹ́ àwọn nìkan mọ̀ ìtàn lálẹ̀ alábí níbi ìsájú ma wá nìyẹn ara rẹ̀ máa mọ́ kànga kànga alábí sọ títí ó ní àsìkò ẹ̀rù fájírì olómatọ̀ kalẹ̀ àdìgbò ruwo alábí sọ títí ó ní àsìkò ẹ̀rù fájírì olómatọ̀ kalẹ̀ wọ́n ti ṣe ìkọ́mọ̀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

ọjọ́ tí gbogbo ọjọ́ ìfẹ́ wípé